إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك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 من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أكبر يا الله الله تعالى تسيوفه أطريقاتي لفعل محمد كلا بالك الله tí ó kẹ́ kí ó gbẹ́ àti àwọn aráàlú rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn síwájú ọmọ Islam tí ó fi jẹ́ ọ̀gbẹ́ǹde kọ́lọ̀ jẹ́ àjọ wà nínú wa láti pèlú ọlọ́run tó láàánú rẹ̀. Ẹbí ọ̀rọ̀ tá à ń bá lọ ọ̀rọ̀ yẹn náà ni ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ agbárin ẹlẹ́ẹ̀kọkànlélógún lórí máàlìkì yọmi dì tá a ti sọ wípé àwọn aláàmọ̀rí kan bẹ tẹ̀wọ́n kí a pe àkíyèsí sí fún ẹni tí ọkàn rẹ̀ bá wà nítòsí kí wọ́n ronú lórí ẹ̀ ǹtẹ́ bá rí pé òdodo ọ̀rọ̀ lásán bẹ́ẹ̀ àbí tá a sọ ló súnmọ́ òdodo jù ká ṣàkóso lórí ẹ̀ kọ́lọ́n ọjọ́ gba àgọ́ wa sí dáadáa ọ̀sàbójúkú òfin wa. ìtara yìí pé kọ̀tẹ́rùn bá ti sọ kò sí ìwọ́n bíi kí á kọ́lu ká pè ká tó jọ ọkùnrin ọ̀rọ̀ tó tó ọ̀rọ̀ lórí ẹ̀ táìsì máa ń bẹ lọ́dọ̀ ẹ̀mí tí mò ń sọ̀rọ̀ ká kùsẹ̀ lọ́ọ̀ yìí èyí máa lajú níbi àlámọ̀ yẹn sùn wọ́n á jẹ pé ẹ̀yìn ni àtúnṣe ń bẹ lọ́dọ̀ yìí lẹ́gbàá wọn ti jọ pọ̀ ọdún tó rọrùn ẹ̀ sì ṣe àtúnṣe àìsíkí nọ́mbà wa ti ta zero eight zero seven nine three four one eight two four zero eight zero seven nine three four one eight two four kọ́nà bàlẹ̀ pẹ̀lú àkókò àti kò yẹ dáadáa lánàá asọ̀rọ̀ ń pa mímọ ná nínú owó mọ́sálásí ipò ẹ bá wọ̀ pé ọjọ́ ẹ̀sán ń bọ̀ kọ́ bẹ̀rù ọlọ́run lórí ẹ̀ kọ́ mọ̀ máa ń nà tó tara rẹ̀ àtìkọ́ máa kó sáré lò àtìkọ́ máa kó sáré yá. bẹ́ẹ̀ náà sì ni àwọn tí wọ́n bá ń ṣe kútùbà jímọ̀ àníkà máa wọ̀ lómi fún wọn lówó kọ́ mọ̀ jẹ́ pé owó tìlú mọ́sálásí láàmú fún wọn tó bá sì wù wá a lè fi àwọn èèyàn kan jọ pẹ̀lú àwọn ọmọ sanwó ti àwọn tí wọ́n á ṣe kútùbà àwọn èèyàn náà rẹ́dí láti ṣe dáadáa wá jẹ́ pé àwọn èèyàn mọ́sáàsì náà lákèlè fún pé owó owó tá a máa fi ṣòwò ọkọ̀ fáwọn tí wọ́n bá ṣe wúdú ẹ̀bá wa ti ránṣẹ́ wájú o látòjúwe so irú ìyẹn náà òun náà níbi kọjá yìí pé òun náà níbi kọjá yìí pé a gba àwùjọ fún kò yìí pé a máa rí owó sọ́ọ̀tù mọ́sálásí kọ́nà kọ́ máa kọ́ wa máa ṣe láti tóbi ọlọ́run láàánú rẹ̀ so àìsàn yìí pé kéde púpọ̀ ojú ọ̀sán tọ́lá tó tẹ́ wá fẹ́ lórí túbà bẹ́ẹ̀ ṣùgbọ́n kò tọ́ tẹ̀lé kẹjú ẹ̀ lójú tí ó yẹ pé yóò fi ìwájú ọlọ́run káwá tó ní túbà lọ́tọ̀ èyí táwọn ìfájà yẹn láti fi mọ́sálásí àti ilẹ̀ mọ́sálásí mọ̀tẹ́ni lọ́wọ́ abẹ tí fún mọ́sálásí tẹ̀ ń fún lówó iṣẹ́ rẹ̀ kò sí ìwọ̀n lẹ́yìn ìgbà náà la mẹ́nu bà jàǹbá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe níbi àwọn mùsàádà àwọn owó ìrànlọ́wọ́ tí ń wá láti ta kó dàbí ọ̀wá láti ta náà tó wá nínú ilé láwọn ẹni ọlọ́run náà bẹ kí wọ́n sọ pé lọ sí nǹkan báyìí báyìí ní ọba wàrà kọ̀ọ̀rọ̀ àní báyìí ní ọkọ̀ mọ́sálásí ni so o lè jẹ́ láti tọ́ lè jẹ́ láti inú ilé náà gbogbo jàǹbá tí èèyàn bá ń ṣe sórí rẹ̀ ọmọ rò kó òun ṣe láti pé o kọ́mọ rántí ọjọ́ ẹ̀sán tí ń bọ̀ ọ́ tó sì ń ka àwọn sọ́láṣí pàtí àlejòjúmọ́ nìyẹn gbà tí ń kírun ó sì ń kí ọlọ́run pé máa ní kí ọmọ ìdí òun ni ọmọ dára tó bá wù níjọ ní níjọ ẹ̀sán gbọ́ wa mọ̀ bẹ́ẹ̀ tọ́wọ́ àìkú wọn náà kọ́ ọmọ ti jàǹbá sí ń tọ́jú ẹ̀sán ẹ̀sán tọ́lọ́run. lẹ́yìn ìgbà náà la tún mú ẹnu bá jàǹbá táwọn èèyàn máa ń ṣe nípa owó àwọn jamaat islamiyah àbí ẹgbẹ́ cooperative àbí owó àwọn ẹgbẹ́ mi náà ètò Islam náà àníkọ̀ yàtọ̀ sí mímọ yọ kẹ́yìn nínú owó orílẹ̀-èdè so torí pé àwọn èèyàn tó ọ̀sẹ̀ àwọn èèyàn rẹpẹtẹ ni bẹ́ẹ̀ náà sì ni òpó ìdààmú bá ń fẹ́ wọ́n náwó yẹn sí ká sọ̀rọ̀ àpò eléyìí àti sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n lónìí ìṣẹ́ aláàtì àyẹ̀wò àwọn ìran míì nínú àwọn tí àmẹ́nu bá tẹ́lẹ̀ so alákọ̀ọ́kọ́ mẹ́ta àmẹ́nu bá lónìí ó náà ní ká pè ní ìsìnbáàdù náà sí wàkọ́lọ́wọ́ tẹ̀lẹ̀ àìlú mímọ mú àwọn èèyàn sìn àti pàtàkì jùlọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ kéwú tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn níta àgbàlérò pẹ̀lú mímú sìn ká láti gbọ́ ìtumọ̀ rẹ̀ dáadáa òun náà ní pé iṣẹ́ tá a fún kókó ṣe tọ́yẹ́ pé tí ọ̀bájọ́ máa ké wáyé àbí tí ọ̀bá jẹ́ wáyé àbá fún lówó sẹ́lẹ̀ lórí owó ọ̀yà àwa lò ń wípé ọjọ́ máa ké kéé ní ìdẹ́gbé olófinú sílọ̀ fún ìfẹ́ bá a ti ládàá kan ló mọ lójú làwọn aṣọ di ẹjọ́ lè gbé ọyọ kọ́ ọmọ ṣẹ́rú sin ẹ̀sìn kọ́lẹ́kọ̀ọ́ ní kábẹ́rù ọlọ́run lórí eléyìí o gbà ó láti dà ó á lọ bá ọlọ́run bá lè fi ọlá lórí ẹ̀ sẹ́yìn náà wọ́n mọ̀ sọ pé mọ́tà sàbẹ̀ túmù náà wọ́pọ̀ tí wọ́n lè dá ti fún ọmọhàtún àṣàwàrà so ìgbà wo kí ló dé ìgbà wo lẹ àwọn ènìyàn tọ́lọ̀ tí yóò jẹ́ fún àwọn mọ̀mọ́ wọn ti bí wọn lọ́mọdúnrún ẹ̀jẹ̀ pọ̀ ọmọdúnrún mẹ́lòmíì lára dídé ránṣẹ́ kan ní ọmọ ránṣẹ́ ní ọmọ ránṣẹ́ tàbí ọmọ dàláwọ̀ ọmọ ọgá mi bá ti léèrè inú rẹ̀ ò ní dùn ìmí ìdínú rẹ̀ bá dùn sí wọ́n ti jẹ́ ọmọ lára níbi pé kò fi ẹ̀mọ́ kò fi ẹ̀mẹ́tọ́ ẹ̀ mọ́ kábẹ́rù ọlọ́run lórí ilé yìí bàbá fẹ́ bẹ àwọn ọmọ ìtẹ́ ẹ̀wá yòó wọn lórí ẹ̀kọ́ àkọ́jẹ́ pé kẹ́ máa fún wa ní owó táwọn ọ̀gbọ̀n gbé àbí bí òbí ẹ̀ tó owó ṣẹ̀ déédé ẹ̀fọ́ àwọn onígbà tó yẹ kúlé gbà tó lọ́ ọmọ ìpè tó fún pé àtúntẹ́ fún yìí o àbí ọjọ́ ìlú yìí ẹ̀sùn wọn fọṣọ ẹ̀sùn wọn gbálẹ̀ ẹ̀sùn wọn fún gbogbo gbàdé ẹlòmíì ó fún ra wọn lóko tí wọ́n lọ sanwó ẹlòmíì ni wọ́n lọ abẹ́ ẹlòmíì ni wọ́n lọ gbìn gan-an nítorí pé wọ́n á pé ẹ̀kọ́ ọkùnrin àlọ́dọ̀ yín àbọ̀ wọ́n á kọ́ ẹ̀kọ́ ìtumọ̀ lọ́dọ̀ yín ìmú ilé ìbáyìí ó kù díẹ̀ káàtó kábẹ́rù ọlọ́run tó tó di pé ọlọ́run bàdìjọ́ la yóò mọ fi fẹ́ rí wa mí yóò mọ fi jí fún àwọn ọmọ yẹn níjọ́ mi àti àmọ́. so ara adu náà lọ́mọ àwọn yẹn kan lá jẹ́ fi ń gbowó fi yege lórí dáadáa ara ìbáàdì náà ni ká kata mú ká fẹ́ mú yàn sí so kọ́lọ̀ kọ́ sànù wa o a ti sọ̀rọ̀ ìwé ẹ̀rí tẹ́lẹ̀ síwájú ètò àgbọ̀lọ̀ bá nǹkan lórí ẹ̀ ká fún wọn bí ẹ̀tọ́ náà ní sọ́dà tó mùsùlùmí náà wá ọ̀tọ̀ náà máa ti gbọ́ àtúrí fún wa lọ́nà míì. ẹlẹ́ẹ̀kejì táàbù mẹ́rin bá lónìí onáà ní pé ń tá a pè ní àgbónúmù bí tààrùn lè má nìta lọ́jọ́ àtẹ̀bí. àbòsí rẹpẹtẹ tí ń lọ nínú àwùjọ wa lójúkọ̀nà lójúkọ̀nà ìmọ̀ tọ́jú àwọn obìnrin àti ìbáwọn lò pọ̀ tó sì jẹ́ pé ó ń fa ó mú àbòsí lọ́wọ́ nítorí pé àwọn obìnrin naturally bọ́lá ọba lè fi dá wọn wọn lẹ ilẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wọn ọkùnrin lè dá dúró kó sílé ayé gbọ́gbé ó ní ìjìnà lọ́wọ́ ọkùnrin wọ́n níbi wọ́n níbi wọ́n níbi wọ́n ní bùkátà sí ìyá àti bàbá wọ́n ní bùkátà sọ́kọ wọ́n ní bùkátà sí ọkùnrin tí ó jẹ́ alábòjútó lórí àlámọ̀rí wọn torí gbọ́dọ̀ bá lè kíọ́lá bó ṣe dáhùn ẹlòmíì ìrẹ́jẹ yẹn ti pọ̀ jù tọ́wá tiẹ̀ wàá jẹ́ wàá jẹ́ ìyàwó yọmọ rẹ̀ jẹ́ èso ni àbọ̀já àbúrò rẹ̀ àbọ̀jẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀ tí ò lè tí ò lè kí fún tí ò lè yarí fún yọmọ rẹ̀ jẹ́ èso ni ọlọ́nkọ́ sàánú. Islam fìdí ẹ̀sìn tó ní ìsìn ẹ̀sìn tó dáa ni ó sì kọ́ alẹ́ ẹ̀kọ́ tó pọ̀. ló fi pé káwọn rẹ ẹnìkan kan jẹ ọlọ́ba àlùfẹ́lá nígbà tí sọ fún wa pé àbújá ọ̀bùn àmúna ẹlẹ́nìmẹ́ta àwọn ọkùnrin ní òkú múlẹ́rú fún àwọn obìnrin àwọn olùgbọ̀wọ́ wọn àwọn lọ́yẹ̀ tí wọ́n máa wá tí wọ́n máa jẹ kò túmọ̀ sí pé kọ́ wá di apá ganga sí ọlọ́gà tó ọlọ́gà àìkọ́ ọ̀tọ̀ ìjọ̀gà tọ́gà rírẹ̀ jẹ́ wọ́n nípa ọmọ ṣe yín àgbèjà kọ̀wà múnà àlẹ́ nìta ìmọ̀ràn fọ́gbọ́lọ́ lọ́kù bàbáhùn àlẹ́ àbàá wọ́pì má àǹfààkù ní àmúwárí nùsọ́rọ́kù nìta àyà 34 ọlọ́run ní àwọn ọkùnrin náà ní àwọn atọ́kùn alámòjútó olùgbọ̀wọ́ fún àwọn obìnrin nítorí ọlá tọ́lọ̀ ń gbé fún ọkùnrin ju obìnrin lọ nípa dídá tọ́lọ̀ ń dá kálukú ó fi ẹ̀sà fún kálukú àánú ń bẹ lọ́dọ̀ obìnrin agbára ń bẹ lọ́dọ̀ ọkùnrin. àti àwọn nǹkan míì tọ́lọ̀ ń fi àjùra wa lọ. wábìmọ̀ àǹfààní min àti nítorí ìjẹun náà nínú dúkìá wọn lérí àwọn obìnrin sòtí túmọ̀ sí pé nítorí ìnáwó ìlọ́lọ́run fi sí ọ́nìkọ̀ wà lórí obìnrin kìí pé torí kò ní máa rẹ̀ jẹ́ ọkùnrin míì kò ní ṣe ojúṣe rẹ̀ yóò sì máa béèrè ẹ̀fọ́ rẹ̀ lọ́dọ̀ obìnrin subhanallah àpé kóbìnrin ọmọ fún ọlẹ́tọ̀ rẹ̀ òṣùgbọ́n bẹ́ẹ̀ nú ẹ̀tọ́ rẹ̀ míì lọ́dọ̀ obìnrin tó yẹ kó ń gbọ́ bá ojúṣe rẹ̀ ní òtò rọrùn ìjẹ́ imú òògùnṣẹ́ rẹ̀ lẹ̀ fún obìnrin ò ní orí bẹ́ẹ̀dì yá orí bẹ́ẹ̀dì tó fi lè di oyún tó fi lè dọ́mọ àwọn ìdánwò alẹ́ yìí ò tí ì tọ́jú wọn ètò kéèjù ní ìtọ́jú ìtọ́jú àmọ́ ìjọra wọn lọ nítòótọ́ ọwọ́ òṣèré bákan náà ṣùgbọ́n ètò kéèjù tọ́jẹ́ fundamental tọ́jẹ́ ká fi tọ́jú ọmọ kò tí ì wà grand omi ò tí ì rí o tún ní ìmúra alẹ̀ bí ọmọ mi tó ti yá pé ọlọ́run ní ń bọ́yàn tó tọ́ ní kò sí èméjì nínú tó ń wí ṣùgbọ́n ọlọ́run ti pẹ̀lú òkùnfà òkùnfà yẹn náà ló jùlọ mọ́ lọ́mọ abẹ lọ́run kó fi blẹ́sì sí i wọ́n ti fi blẹ́sì sí náà ló fi mọ̀ ọ́ bímọ. bẹ́ẹ̀ náà sì ni ìtọ́jú ilé nínú àwùjọ wa yìí atọ́sùn àtọ́gbìn ni a máa ń fúnra wọn lọ́wọ́ ọ̀dà afẹ́kẹ̀ sí wọ̀bẹ̀ ṣùgbọ́n ojúṣe àkọ́kọ́ lọ́jẹ́ fún ọkùnrin kì í sọ̀bẹ̀rẹ̀ tọ́ba àrùn ọ̀dọ́ ń bẹ̀ wá mọ iyì rẹ̀ fún kì í ṣe pé kó tún wá dúdú yìí pé ẹ̀tọ́ rẹ̀ ni àbójúṣe rẹ̀ ni kò dáa eléyìí ọ̀dà nígbà tí èdè àyíké tẹ̀lé láàrin fáfímà àti ayọ̀ ní ọ̀nà àjò fáfímà tẹ̀ jẹ́ ìyàwó ẹ̀ẹ́dẹ́ ọmọ ànágbé ọ̀sọ́lọ̀ àrẹ ọ̀sọ́lá tí wọ́n á kéjọ lọ sáré ọ̀sọ́lá bá wọn dá sí ìdájọ́ rẹ̀ ni pé ntọ́ba jẹmọ́ ilé tí fáfímà ọmọ mójútó ntọ́ba jẹmọ́ ìta á lè nìkan ọmọ mójútó ntọ́ba jẹmọ́ ilé tí Fátímọ̀ ọmọ mójútó àwọn màlìkíyà wọ́n dúró lórí pé ìtọ́jú ilé àti ìdílé bá ní nípa kófí mọ́ kófí dùn gbé ojúṣe obìnrin ni ìtọ́jọ́ rẹ̀ lórí ṣùgbọ́n mi jọrí pé àwọn onímọ̀ hànàfíyà ni ṣàfẹ́yà ni hànàbílà ni àwọn ní rárá ipe ìdí òjèlé òtò ni àdúgbò sálàmù sọ pé ẹgbẹ́ tó jẹ́ tẹ̀lé fún obìnrin gan-an bóòlù omi ti wà lé bóòlù aṣọ mọ́ ti di fífọ̀ bóòlù aṣọ rẹ̀ ti di orí ọkùnrin náà ló wà. ṣùgbọ́n tó fi ń bá lọ́wọ́ yóò dìde oko tẹ̀sán ìtọ́sí àwọn ìdájọ́ tó dá ọ̀dà ti tẹ̀lé ọ̀dà tí ọmọ rẹ̀ òfin ní ọkọ̀ tí òfin ní pé ọkọ̀ ọkọ̀ dá wọn ó gba wọ́n ní tọ́jú ọ̀rọ̀ yẹn lórí obìnrin láti tó bá ṣẹlẹ̀ àwọn. lẹ́yìn èyí wọ́n ní òsì kankan míì tọ́jú ọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ tí mẹjọ́rìtì àwọn onímọ̀ sọ nìyẹn. so ajẹ́ pé bàbá àmú ti màlìkíyà bàbá àmú ti jùmùrò ní mẹjọ́rìtì sátidé ọjọ́ pé ó pèjìdé lọ́dọ̀ obìnrin rẹ̀ nípa nígbà sọ́lọ́lá àlùsọ́lá sọ pé ẹni tí ó dáa jù tí ó súnmọ́ jù láti kìyàmọ̀ náà lẹ́nu bá dáa nípa fìyàwó ẹ̀ ó sì lóun ló ń dájú àtàwọn ìyàwó òun ló ń dájú ìwà tó bá wù tó gbé sí ní hypertension ọjọ́ sàkéèsì ara ẹjọ́ mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lálẹ́ kìá mọ̀ ìwà tó bá ń tó gbé sí bínú kókò lé tá a sì tá a wí pé àbúrú kan ló ń ṣe ìwà tó bá ń tó bá fi ń fi obìnrin kejì ìkẹta ìkẹrin tó fi ń dẹ́rù pé lọ́wọ́ àlẹ́ tó wá di ìdí náà ọ̀yọ́ àkàtì ìdí ara lórí ẹ̀ kọ̀ ọ̀bẹ̀rù náà kọ̀ ọ̀bẹ̀rù àìsí àmọ́. ànábì sallallahu alaihi wasallam ó fi àwọn obìnrin náà àdìsí kan tó wà ní sọ Bukhari àwọn kútùrù mi ó fi wé kọ̀ọ̀rúra ó fi wé aha ìyẹn ìgbà tí ẹ̀ máa fi mú mi ànábì sallallahu alaihi ká sọ́ra pẹ̀lú wọn káṣẹ pẹ̀lẹ́ pẹ̀lú wọn o bí igba ni wọ́n ṣe rí tọba bọ́ọ̀lẹ̀ pẹ̀ báyìí ọkọ̀ dànù nìyẹn àti sájọ yóò ní ìṣòro gbogbo ètò lè wúlò positively ó lè fa wàhálà negatively fọkùnrin láyé àti láyé ti àmọ́ nítorí ti kílé ayé tí wọ́n lè dá tí wọ́n náà lè sùn à ẹ̀jọ̀ nítorí tọ́lọ́ ẹ̀ka máa wà tó dà pẹ̀lú àwọn obìnrin wa káwọn náà sì kí wọ́n máa gbìyànjú láti máa ní àfaradà àfaradà ìyẹn pé ilé ọkọ gbé àfaradà ìyẹn fi lè ọ̀dásáǹdì ara wọn ẹ̀yìn tẹ́ ní ẹgbẹ́ ẹ̀sìn yìí tí wàá di pé wọ́n tún máa polongo níta pé ilẹ̀ tó ń jà àlébù gbà lélẹ̀ bẹ́ẹ̀ náà sì ni owó obìnrin kóbìnrin ṣe pẹ̀lẹ́ ọbẹ̀rù ọlọ́run owó ọ̀gbọ̀dọ̀ kan wà ṣùgbọ́n kéèyàn ó lò lọ́nà tó gbà dáa kọ́mọ papọ̀ yìí kọ́mọ bá fìtínà lọ́ba àdìgbẹ́ láń sọ fún wa ní ṣúlọ́ọ̀tì nìsa ayé àkọkàndínní ogún ṣe nàìjíríà pé wà á ṣe irú nàbẹ̀ màrú àwọn ìyàwó yín ẹ máa bá wọn gbé pọ̀ lọ́nà tó gbà dáa ọ̀nà tó gbà dáa náà ni tí ìsìláàmù fẹ́ nínú àwọn ẹ̀kọ́ àwọn máa ṣe ọlọ́run àwọn máa ṣe ọlọ́run ẹ̀ máa implement ìsáta bá sọ tí ò tako Islam ẹ máa implement ẹ pẹ̀lú wọn tí ò bá ti tako nọ́ọ̀sì kankan nù kọ́ra àbí hadith àbí general principle kan nínú Islam tí ò bá ti tako ẹ máa lò ó pẹ̀lú wọn lọ́nà ẹ máa gbé pẹ̀lú wọn lọ́nà tó bàjẹ́ abáyẹn ọlọ́run nípa yìí tàbí tùmú hùn náà tẹ bá wá kórìíra wọn nítorí ìwà kan àti tètè kan fáàkà àǹtẹ̀kàrà ń ṣe àwọn ẹ̀jẹ̀ aláwọ̀ fi ìfẹ́rọ̀ tẹ̀bí ọ̀ ẹ̀ mọ́jọ́ wájú ẹ̀ mọ́ tó lè ṣẹlẹ̀ ìgbà míì bẹ́tẹ́ kórìíra nǹkan ó jẹ́ pé orí ńlá kọ́kọ́ lọ́nà òfin rẹ̀ ó jẹ́ tó pẹ̀lú tẹ́ bá mi ṣe wọn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ń bọ̀ tí ó ṣe fún yín ẹ̀jẹ̀ tó tẹ́ bá mi ṣe wọn àwọn ọmọ tí ó ń dá àgbàríkà ń bẹ tí ó fún bí lẹ́yìn ìgbà tẹ́ ti kórìíra rẹ̀ tẹ́wàá ọ̀tọ̀ ọlọ́mọlá kẹ̀kẹ́ sùúrù kan. ọlọ́run ti ìbò lónìí mẹ́tí máa ń fún ní kù lọ́jọ́ alẹ́ tí ó jọ ràn lọ́wọ́ ńlá fún yàn ó lè jáwọn ọmọ ìjọba tẹ̀ bí rí lẹ́gbẹ̀ẹ́ kó yọ rẹ̀. ó sì jẹ́ kó nǹkan tẹ́ náà lọ́lọ́run ti lẹ́lẹ́mìí gbogbo tí ó kù fún yàn lọ́jọ́ alẹ́ tí ọmọ tọ́jú èèyàn. kódà ibi tí òògùn bí yọ ọlọ́run lórí ilẹ̀ fẹ́ẹ́ bá gbọ́ yìí ó lè jẹ́ pé lẹ́yìn ìgbà tí ẹ wọn ni ọba yín jàjà mí ìjà tọ́ba bá yín jà rárá tẹ bá gbéra fún mi lórí pé ẹfẹ́ rí àti lórí ìjàmbá yìí lẹ́wọ̀ àti kò ń gẹ àánú ọlọ́run kan bàǹtàbàǹtà ẹ ò ti tóbi ọlọ́run. lọ́lọ́run fi pé ẹ̀yẹ ìjọba bèrè ara rẹ̀ mí ń lò ń tọ́jú gbogbo ẹ̀dá pátápátá ibi tó dùn mọ́ yín omi ń tọ́jú yín ibi tí ó dùn mọ́ yín náà ara àtọ́jú ọlọ́run náà ní. ó kéré nu ilé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé á ah, iná ń tóró mi ní kò tiẹ̀ ìjà kò tiẹ̀ sí àìgbọ́ra ẹni gbọ́dọ̀ fẹ́rẹ̀ kápò rẹ̀ nígbà táwọn ìyàwó àdéhùn sára fi bá ṣe àwọn gbọ́yé táyà fúra ti wà lórí ẹ̀ wọ́n já pẹ̀lú àdéhùn sọ́lọ́lá àdéhùn táyà fúra wà lórí ẹ̀ gbọ́dọ̀ tí wọ́n fẹ́ rí ilé ọ̀dọ́ àyẹ̀kùn ìjẹ́ ìjára ṣùgbọ́n bóò ló ṣe exploit bóò ló ṣe lo ìdàyẹ fún development fún ìdàgbàsókè yẹn bá ṣe àti bọ́ọ̀tù kan bẹ́ẹ̀ náà gbogbo ọ̀ láti rí kọ́ra bọ́ọ̀tù méjì ìgbà rẹ̀ tó pọ̀ sí látara àjà lórí bọ́ọ̀tù náà yẹn bá jà lórí kó sọ̀rọ̀ fún ọ kó tí ọmọ wà nílé kọ́kọ́já tí wọ́n mọ̀ fáwọn tó jà lórí ìgbà rẹ̀ tó pọ̀ sí látara ogún àtìjà so ilẹ̀ ẹni disappointment ló bá ti ń ṣẹlẹ̀ bóòlù ṣe exploit àbí explore ẹ̀ ṣe lò ó tó lò tó pé ó tún akọ̀kọ̀ wá lò tí fi jẹ́ àǹfààní tó wà jáde ìdíkejì ẹsẹ̀ tó fi kọ́ tí ń sẹ́jẹ̀ ọlọ́run ti lè sàánú rẹ̀ túbọ̀ bá òkè àṣùhánàlá lọ sí ọ̀dọ̀ dọ́kítọ̀ tó kọ́ dírẹ́sì rẹ̀ kókó sí gbà níta fi ń dírẹ́sì first aid náà wọ́n fi ẹni kú ìjọ orí bá fọ́ ìjọ ọmọ rẹ bá lórí fọ́ ọmọ bí orí lè fọ́ yàn sí ó lè tètè sáré tí ò ní kọ́ mọ́dé nǹkan mi tó gbọ́ àwọn nǹkan wọn yẹn bó láti máa lò tí ó fi máa pamọ́ tí ó fi máa jáde dáadáa òun náà ní ẹsẹ̀ onílàákàyè ilé ọmọ ṣe ọlọ́wọ́ balẹ̀kẹ́ látún sọ fún aláìní nípa pé kámúntà ọmọbìnrin yìí obìnrin náà kó náà sì sojúṣe rẹ̀ fáwọn ọkùnrin ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم ọlọ́run ní àwọn obìnrin tẹ̀lú yẹn àwọn náà wọ́n làwọn náà mẹ́tìrò lẹ́bí alẹ́ ìhìn náà bẹ́ẹ̀ máa rú àwọn náà lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀yìn ọkùnrin o irú tọ́jú ojúṣe fáwọn náà láti máa ṣe fún yín èyí náà lẹ́tọ̀ọ́ kẹ́ máa ké fún wọn padà tó jẹ́ dáadáa wálé rìjà ní alẹ́ ìnà dáradà ṣùgbọ́n àwọn ọkùnrin àwọn ni a ní ipò tó ga lé wọn lórí ju tiwọn ti tiwọn lọ ìjọba fi mú òfin kọ́ máa tàbá sí àti ọkọ rẹ̀ níbi tó ṣe wípé kọ̀tà tuntun lọ́n à òun ti ń kọ̀wé kí n kàn máa tẹ̀lé obìnrin gbọ́dọ̀ máa tẹ̀lé àti ọkọ rẹ̀. ló gbà tí àtẹ̀wò tí ọba ti takùtọ̀ lọ. kódà nínú àwọn nǹkan ní fún ọ́nù sẹ̀ríà tó jẹ́ mustahabu abimọba tí èdè ọkọ rẹ ń sọ wípé òun ọ̀fẹ́ sì gbọ́dọ̀ tẹ̀lé àbí òun ọ̀fẹ́ lásìkò báyìí táìmù yẹn ò dẹ̀ tíì fún ọkùnrin lè sọ pé kò sùn síwájú náà kọ́ wọ́n ti ṣe ń sìn ọlá tẹ̀lé ní sẹ̀ríà èdè ń fa ọ̀sẹ̀ èdè wọ́n yẹ kí wọ́n ẹ̀dá láàgbó kan lọ́wọ́ á ní iṣẹ́ ìlú kí wọ́n sáyà ìrọ̀ kútọ̀ lọ́nà sọ wọ́n á jẹ́ bí ó di ìlú oúnjẹ rẹ̀ tètè lọ́wọ́ bá tètè pèpè oúnjẹ àyílà ti ń bẹ́ẹ̀lẹ̀ tí yóò fi o sì wà ní one o'clock àwọn akẹgbẹ́ ẹtọ wà sọ àdìsí ni pé àtòtọ lọlájú lé ọmọ tí òun ní àsìkò ọkọ ní tí wọn ní bẹ̀rẹ̀ rẹ̀ tòótọ́ ni ọlọlájú mọ ẹlòmíì tó láti ẹdúró yẹ tó lè sọ fún kò tó níyì o má sì fi àkọ́kọ́ àsìkò rẹ̀ o lọ sí ìjọba ìgbà bẹ́ẹ̀ náà ní ìjọba òun náà ní káàsì yẹn ìtọ́ba jẹ́ mustahabu nínú ẹ̀sìn àbọ̀jẹ́ mubaafu wájibu ni ṣùgbọ́n mo wá sà ọ̀ràn yẹn ni ṣùgbọ́n àsìkò ẹ̀fẹ́ ó lè pe àsìkò báyìí yẹn fún mi torí tí ẹ̀sán bá ti wọnú ara wọn agbẹ́rẹ́ ọ̀nàgbò ni a ti fẹ́tù rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn tàà arúgbó lè fọ́kù nù sẹ̀ríà ẹ̀sán ọ̀sán lọ́wọ́ àtẹ̀fẹ́ yẹn ọ̀wọ́nú ara wọn ní ọ̀nà táwọn gbà gbé wá àbáyọ fún mi. ọlọ́ọ̀bà àdìgbẹ́ láti rí pé àwọn obìnrin náà lẹ́kọ̀ọ́ sí tẹ̀sí dáadáa sí wọn léyìn tó ṣe pé ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ sí lórí wọn ṣùgbọ́n ipò tó ga wọ́n bẹ fún ọkọ ọlọ́wọ́ adéwọ́lá àwọn àgbè ìzò ní hakim ọlọ́ọ̀bà ni ọba adébórí ọba tí ò síwẹ̀ hakim ọba ọ̀jọ̀gbọ́n ni ọmọ ní ti ṣe ọmọ ní ti sọ kọ́lọ́ọ̀kọ́ mọ́ kọ́ wa mọ̀ ṣe o sọ̀rọ̀ àwọn obìnrin ọ̀dọ́wọ́ wa o ó sì dọ́wọ́ àwọn obìnrin náà káwọn náà máa ṣe dáadáa o wọn máa láwọn dúdú o kọlọ́njẹ òkú afájọ jẹ́ ọkọ̀ àtayá nínú àjẹ́ náà àti tòjọ́ lọ́wọ́ láàánú rẹ̀ nígbà tó bá lè kán yányá sọ́rọ̀ òdòdó rárá nítorí pé ẹ̀ máa kò mí lẹ̀ kódà ìgbà míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló níbi kíkọ́ ọ̀tọ̀ dájú àbáwọn alátúnṣe lọ́tún lọ́sì ìyẹn gbájọ́ bá lójú túmọ̀ yóò rí pé gbàtọ̀ wáyé pé ìbágbépọ̀ wọn yóò máa bí n tó burú ju kí wọ́n máa jọ wà pọ̀ lọ. àná ló tó kan yín tó kòkó ààrí ọ̀nà àbáyọ òkè kara nílẹ̀ nǹkan tó wọ̀ ọ̀sùn wọn tó àtúnṣe lẹ̀ o. ẹlẹ́ẹ̀kẹta sáàtúnṣe àyẹ̀wò rẹ̀ lónìí onáà ní táà pè ní abdulmufil atuwa àbòsí ṣíṣe nínú ọjà àbòsí ṣíṣe nínú ọjà àbòsí pọ̀ lọ rẹpẹtẹ rẹpẹtẹ nínú àwùjọ tá a wà yìí ọlọ́run ti sọ pé wáyé ló ń líle mú tọ́ síbi ẹgbẹ́ ọlọ́run kọ́ máa bẹ fún àwọn ọkọ̀ fìdí àwọn tó ti yí pé wọ́n ń dé òsùn ọkù àwọn tí ń dé òsùn ọkù àwọn èèyàn ní òsùn rẹpẹtẹ inú àwùjọ tá a wà yìí tó burú jáì ẹlòmíì abọ́ tó gbé wájú tó fún wọn nǹkan fún ọ yọ ọ̀hún wọn fún tí ó ga rẹpẹtẹ tí wọn náà wò pé àá ah, obìnrin yà gbà báyìí ó ṣe dáadáa àbẹ́ ìwé ṣe wọ́n ti ní èkó ṣùgbọ́n òsùn ọ̀gángan tó gbé wá sọ́jà kò yí sósùn ọ̀gángan tíjọba ní ọmọ ìlú òǹgángan ti dínkù fún ara rẹ̀ nàjọ́rálì kẹ̀kẹ́ bàbí. wọ́n kọ kẹ́rì five litre wọ́n kọ sí lára five kẹ́rì tó five ní ọkọ̀ yìí wọ́n yíkọ́ níta wájú ẹ̀rọ five lásán wọ́n kọ bẹ́ẹ̀ ẹ̀rù wájú ẹ̀rù tó five litre sí nígbà bá fẹ́ ra òróró ọ̀tọ̀lẹ̀ tọ́pà mẹ́ ọ̀fẹ́ ra epo olùkọ́jọra wọn mọ̀ nígbà tó bá fẹ́ ròyìn lọ́pà rà èyí five litre náà wọ́n kọ sáré ilé abẹ́ ìlú ṣe tó ga ju òróró àti <laughs> ṣùkọ́dún ìgbà ti bá wọn múlẹ̀ lórí ẹ̀rọ five litre inú bẹ́ẹ̀ wọ́n mọ́ra jù five litre ṣe tó ti dákùn five litre ẹwà àdéhùn tàbí kóra wá sí ọlọ́run sì rí nàrà lò sí yẹn yọba ló ń bẹ́ra five litre sí kẹ́yìn tí ó gbé fún bẹ́ẹ̀ bá dàánú nọ́mà five litre sí ní fún àsìkò five zone nàlà kẹ́ bá lọ rí kó lé epo tó twenty five litre sí lẹ́fẹ̀rà kẹ́yìn tẹ́ ń lọ́ọ̀dì twenty five litre wọ́n ní rárá kẹ́yìn ti kẹnu ọ̀rọ̀ sọ́kùsọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ tí wọ́n fi pẹ́ nílò ní kẹ́yìn sí ni ó ti ajẹ́ tó kẹ́ẹ̀dì ní tepo nìkan ní kẹ́yìn táwọn sì ní ìdí òróró nǹkan kan sí sí epo epo pupa àwọn èèyàn ọ̀nà kẹ́nu <laughs> ọ̀rọ̀kọ̀rọ̀ wọ́n ti kọ́ wọ́n ti dàtà bí kẹ́ẹ̀dì bá kẹ́nu láì àìsí ó tún dínkù ní dọ́wà ní sáyẹ́ǹsì nìyẹn fọ́lùmù ìdínkù scientifically fọ́lùmù ìdínkù lẹ́lẹ́ àti tọ́ba kápá pẹ̀lú kọ̀ǹtẹ́nà lógún. tọba kápá pẹ̀lú kọ̀ǹtínà lòkù tí nǹkan jẹ́ pẹ̀lú bá bọ́ọ̀lù tọba tó kẹnu ẹ̀ sí àìsí ó sì tí àìsí ẹ̀ bá ti dínkù ibi tó fi pẹ̀sí òun ìní bọ́ọ̀lù mọ̀ òkè ti so ojú kan ni ọjà tí bàbá wà fún ẹ̀ ẹ gbogbo àti ṣe ẹlòmíì ńgbà kan ni wà bàbá ẹ̀ ń ṣe tọba fẹ́ wọn gàrí fún ọ yóò ti ìkẹyọ kan bọ̀ wípé ìkẹyọ kan yóò ní díẹ̀ kù rẹ̀ yóò fi dàpọ̀ owó òdì ní ronú lọ́rẹ̀ rẹ̀ ó rọra rẹ̀ pín ọ̀rọ̀ lọ́wọ́ bá rẹ̀ pín gbọ́dọ̀ lè ọ̀rọ̀ sí àgbẹ̀lódò díẹ̀ díẹ̀ àrẹ́rì kan bọ́ọ̀dọ́ bí èso wọ́n ti mọ báwọn ṣe é ṣe ó ti ẹ̀sán wọ́ọ̀tì wọ́n tún á tún wọ́n ju rẹ̀ tó mọ̀ bá ń gbé lọ ó dọ̀mọ́ pọ̀ tẹ̀lé ẹni yóò tó gbé mi tẹ̀lé adìrẹ́sẹ̀ fún mi yíyan wọ́n náà ti sọ fún mi tẹ́lẹ̀ pé wọ́n máa ń pàwọ̀ ìṣẹ̀lẹ̀ ìyá ìyá ìyá kọ̀ọ̀kan sí mi gẹ̀rẹ́ tí mo gbọ́ nínú ètò báyìí mo bá wọ ìwọ ọmọ ìyá ìbẹ̀rù ọlọ́run ọwọ́ agbésọ mi lọ ọwọ́ abẹ́ mi jùlọ sọ mi wàláì láti lóko pa wàláì láti àtàkùnbìlà ẹ̀wù ìmọ̀ ìmọ̀ tó ẹgbẹ́ yọ bẹ̀ ni pé tẹ́ bá ń sọ fẹ́ lómi lómi kò ní sẹ́ǹtì ẹ̀ kò ní mọ̀ kò ní pẹ̀ wà kí ló ń wí ni kò yẹ̀ wọ́n kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ èrè ló fẹ́ jẹ́ bẹ́ẹ̀. ẹ́ gbogbo ẹ̀ wá lọ bá wọn rẹpẹtẹ àbòsí rẹpẹtẹ ọlọ rẹpẹtẹ yìí ká máa sọ́ra fún àwọn nǹkan wọ̀nyí nítorí kíni nítorí máa ní kìyà omi di ọjọ́ ẹ̀san ń bọ̀ ọjọ́ ẹ̀san ó dé tán ẹ bá ìdí ń pọ̀ bá kú ọjọ́ ẹ̀san ẹ̀dí ẹni bá lọ ẹ bá ti kú ní ìsìn ọjọ́ ẹ̀san ẹ̀dí ẹ̀dí dé kò sí nǹkan mìíràn kábẹ̀rù máa lè eh, kìyàwó mi di ọlọ́ọ̀bà àlejò ọlá ọba tí ọmọ dára níjọ́ ẹ̀san tí ọmọ ṣe tó wù fún kálukú tí ọmọ ṣe ẹ̀san fún kálukú jọ́nà. ọjà ká ti lọ ó wà náà àdìsí pé inú àyè tó burú tó burú jù láyé náà ni wọ́n jà àyè tó dájú ní mọ́tàláṣí. gbọ̀bá wà láàyè tó burú jù tó tó ṣe sí ọ̀dà. ọ̀dà ètò ìbí ẹ̀ máa dúró sí i gbogbo wọn wọ ọjà náà wọn fẹẹ ti bọ kó bí abùkátà rẹ ń bẹ kó ìsàlẹ kò mẹ tọba ń tajà ń bẹ àmọ́ pé tọlọ fún ọjà tiẹ fún tiẹ sí ọ tajà ń bẹ gbogbo kò ti kú wọn bẹ kí abọ bí agbára òsì tẹ kò mẹ oríṣiríṣiríṣi àbòsí ní mẹmẹ tọlọ kó sàánú káwọn tí ń tà ń rà fún ọbẹ̀ wọ ọlọ́run ẹ̀mí tí ń ń rà o. ẹlẹ́ẹ̀kẹrin onáà ní káàtó ní akhdor ríṣíwájú wọn mọ̀ sọ́wọ́n nílò kó lọ ìmọ̀ ẹgbẹ́ owó àbẹ̀tẹ́lẹ̀ lórí ẹjọ́ dídá àti àbòsí táwọn ẹlẹ́jọ́ táwọn adájọ́ ń ṣe nígbà tí àwọn èèyàn méjì mẹ́ta ti ń lẹ́jọ́ tọ́wọ́ adé wípé ọwọ́ agbowó lọ́wọ́ ẹnìkan. kò lè dáre fún kódà bọ́ ọgbà tó ọ̀dáre fún náà ìgbàkúgbà ló gbà ní wàá pọlọ níbi òṣèlú àwọn olóṣèlú ẹgbẹ́ ló rí ní wọ́n gbé pátájọ́ bẹ́ẹ̀ náà ni bí èsì òṣèlú lórí ilẹ̀ lórí dúkìá ọmọ òrukàn àbẹ̀tẹ́lẹ̀ lọ adájọ́ ọmọ adánláwọ̀ ẹ̀wọ̀n pa ọ̀dà ẹ̀wọ̀n pa mọ́tò dà epo ìsọmi ilé ayé ẹ̀wọ̀n ilé ìwòrán olùdíje lùbí alìkì àwọn ìjọyọ̀ ọ̀hún dì níbi ẹ̀sán máa dé wọ́n wà gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ní ìpìlẹ̀ wọn rọjọ́ tán dúrójọ́ tó sẹ́nu pé agbára tó ń bẹ́ ń di òfin ìgbélé ló bófin mu ṣùgbọ́n ẹni tí ó túmọ̀ òfin kẹ́ẹ̀sì gbọ́ yé pé tí ń túmọ̀ sí rè agbára kan náà ló ń bẹ lọ́dọ̀ náà lórí interpretation ibi interpretation yẹn wọ́n wá exploit ẹ̀ wọ́n wá exploit àti kẹrẹ yìí débi pé ẹlẹ́jọ́ ò lè sábà rẹ̀ tó mẹ́rin sí àkójọ pé lọ́ọ̀yà ni ọgbà abẹ́rẹ́ tètè náà kéèyàn gba lọ́jà ni ìbẹ́ tí ọba mọ̀rọ̀ sọ àti tí ọmọ nǹkan òfin tí abìlẹ̀ rẹ̀ jẹ́ inú nídìí kọ́ gba lọ́yà gbọ́rọ̀ tó kílẹ̀ àdáadáa kí lọ́fẹ́ tó tẹ̀ gba lọ́yà bọ́ ọba gba lọ́yà ní ẹjọ́ nìfín lórí professional kọ́lọ̀ ń kọ́ sọ ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ bá ti kéde níbi kéde pé ìwọ̀ ni kéèyàn gba lọ́ọ̀yà táwọn púpọ̀ nìyẹn ṣùgbọ́n ká sọ́ra fún àbòsí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí lọ́ọ̀yà tó lọ ọ̀dọ̀ rẹ̀ tó rojọ́ kalẹ̀ tó ń dán ọmọ kan tẹ̀lé jẹ́ wà ní àmọ́ òlẹ̀jẹ̀ lọ kọ́ọ̀tù kò ní gbowó mọ́nù <laughs> kò ní gbowó mọ́nù ààrẹ mọ̀ àfi lọ́ọ̀yà tó bá dùn gbòǹgbò lùbẹ̀rù ọlọ́run tẹ́lẹ̀ àníyàn tó bá lọ bí lọ́ọ̀ rẹ̀ náà ni kó fi sin lọ́hùn lọ́nà tó gbàdá ẹjọ́ rẹ̀ kò sòrò kalẹ̀ láì sí ìfẹ̀lẹ̀ kejì gan o ti jẹ̀bi o àbọ̀nà mi tó ń bẹ̀ alákàtì lọ́ọ̀yà wa lè wá lọ tẹ́lẹ̀ ń bá ti gbà fóun jẹ̀bi lọ́ọ̀yà sì lè lọ tó bá gba ìpè kí lọ́ọ̀yà ọ lọ kíyà sí adájọ́ bá ti jẹun àti òkú náà tó lè dínkù iṣẹ́ lọ́yà bẹ́ẹ̀ mìíràn. tọ́ba ajẹ́ tí wọn náà ti mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó àbí èmi ò sí problem ṣùgbọ́n jẹ́ lọ́wọ́ tíráì lọ́dọ̀ ní kíkọ́ jàre tí wọn náà ti mọ̀ bí ẹ̀bí lọ́jẹ̀ ọlọ́ọ̀ni gbọ́ jàre yẹn gbọ́ ọlọ́ọ̀ni pé kádájọ́ fi ní téèkì ìtumọ̀ rẹ̀ nìyẹn téèkì rẹ̀ wà kọ́ lọ sí kóòtù for the purpose of pé kádájọ́ lè fi ní téèkì tó gbé ẹ̀dí fàlà rẹ̀ tó gbé àrè fún ẹ̀ńtọ́jẹ̀ yìí mọ̀tọ́ bá lọ tó yà rẹ̀ ó lè dé kùtù ẹ̀fọ́ àwọn adájọ́ máa sì ń bí dọ́jú bá sí lẹ́nu bá fájú ibi kọ́ bá fájú jọ́nà ẹ̀lẹ́ tó fún ọ ní táàkì fún ọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ́ńtẹ́ kò fi lè jẹ́ pé àwọn náà gbà pé tó ti jẹ̀bi yìí o ìkẹ́wà tí wọ́n wọ láti ọ̀rọ̀ ẹ̀mọ́ kan báyìí náà láàrọ̀ ṣe táìsàn ṣe lè dùpẹ́ ọwọ́ rẹ̀ kò lè kò lè gbónú ẹ̀wọ̀n ayélujáfẹ́ náà tó bàjẹ́ sí ni ẹ̀rọ bá ti wá ẹ̀rọ àbẹ́ bá dé ìlú sí ìbàjẹ́ ẹ̀ ó lè pè dì fún un. sọ ìgbà àbẹ̀tẹ́lẹ̀ yìí kọ̀dá ọlọ́ọ̀bà lẹ́kọ̀ọ́lá kọ̀fẹ́. ṣùgbọ́n náà ni oríṣiríṣi àbòsí mi táwọn adájọ́ máa ń ṣe gbàmí ìbẹ̀lẹ́ fún ọmọ sọ ẹjọ́ wọ́n máa sùn lórí ó ti gbà kan yóò bá máa sùn yóò bá máa sùn àdúgbò kọ̀ọ̀fẹ́ kò náà sí faith judgment àbí kájọ pé ẹjọ́ tí ò tí ò bá mu nígbà wọn bá ń sùn sùn sùn sùn ẹjọ́ tó yẹ kí wọ́n dá láàrin oṣù kan oṣù kan oṣù mẹ́fà ọdún kan ọdún ogún ọdún wọn lè wà ń bẹ àwọn jẹ́ wọn àìbọ̀n ó ti fẹ́ ẹ̀kú sọ́wọ́n ó lè mọ́ra ẹ̀ tí ó ti ẹ̀ tó rí ìdí ẹjọ́ yẹn lọ tẹ́lẹ̀ sùnmọ̀ ní ẹjọ́ ẹjọ́ kan bẹ lẹ́yìn 16 years ní ẹ tó dájọ́ nígbà wọn ti dájọ́ àwọn kejì wá fún àfi wọn bá tún bẹ̀rẹ̀ tuntun ẹjọ́ lẹ̀ wọn dájọ́ kan gbà sáwọn yẹn tí wọn wọlé lọ ní wòrò ẹlòmíì lè gbọ́ irú ẹjọ́ wò sí tòótọ́ ẹlẹ́tọ̀ọ́ ni ó lè ẹ̀tọ́ rẹ̀.

yọ ọ̀dẹ́lẹ̀ bí fàfà adájọ́ nu kátó wá tẹ̀ tọ̀tọ̀ lọ́fà tó ń wò jẹ́ lọ́yẹ́ pé ti báwọn ọlọ́pàá lè ṣe inú àwùjọ wa ìgbé ìgbà tí o jẹ sáyé ìyá lọ kankan ni nínú wọn ẹnjẹ ọsọdọ bẹ ọmọ ẹjọ lọdọ ẹnjẹ ọsọdọ bẹ bẹ́ẹ̀ bó wí nù jọ̀wọ́ yóò jà sí yẹn kí lọ fọlá pàpà ìlú ti dájọ́ ìjòfin náà ni wọn máa dájọ́ wọn sẹsì dání tọba ti sẹsì kẹwàá ti sẹsì wọn ìlọ ìpọ àwọn ọmọ wà dúró ọdún wọn bí ọ ẹ ìgbà wọn bí ọ kí làwọn symptoms náà wọn rẹ rí. <laughs> gbogbo tọ́jú àpòpọ̀ nínú òfin bí ọdún owó gbogbo ilé ra ilẹ̀ ìjọba lọ lọ wílé báyìí wákàtí méjì wọn lè gba wà lórí gbọ́n gba statement ẹnu rẹ lẹ bàbá tó gbẹ́tọ̀ tó ń takò wọn gan ọ̀pẹ ara ọ àwọn lè jẹ àwọn bí nìyẹn. wọ́n ní wọ́n mọ̀ fowó gba béèlì ẹ àmọ̀bẹ́yà dùn mí ni wọ́n ṣe jẹ wọ́n ṣe fún un. ẹ kí àwọn tí ń sòfin ní ajú wọn lọ wọtọ sìbílẹ̀ àti wọn lọ síbẹ̀ náà káwọn náà pé ìfowó bóyá wọn jáde lọ́fẹ̀ẹ́ <laughs> mr gọ́ọ̀nà mr ẹgbẹ̀rún kó bẹ̀rẹ̀ gbígbé tó jẹ́ ìyẹn rẹ̀ tó jẹ́ ìyẹn rẹ̀ tí wọ́n mọ̀ kó mú kó gbọ́ lọ gbẹ́jọ́ lọ kó gbé nǹkan lọ sí tọlọ́pàá kó bóyá yọ jáde láì láì ìgbà bẹ́ẹ̀ kódà ẹ ti rẹ́jísà àti àkàndínkọ̀ọ̀kan lè ra yóò tún bí ọba béèrè owó bí ọba fún wọn pẹ bẹ́ẹ̀ yóò lè lọ náà lè ta ọsùn wọn pẹ yóò da san yìí tó táwọn lọ fẹ́ wùyẹn. kọ́lọ́n kó sànù wa o kó tún wa ṣe ń lu yìí o kọ́lọ́n kó tún wa ṣe ń lu yìí o owó ojú títì kò dé yé mi ọ̀rọ̀ rẹ̀ yé mi tẹ́ bá béèrè tí wọ́n bá béèrè lọ́wọ́ kọ́míṣánná kan kó lóṣù yóò lóun ò mọ̀ sí sẹ́yìn ni wọ́n sọ wájú ọlọ́run láti pè àmọ́ iṣẹ́ tí wọ́n ń yàn òun ní kókó ààbò gbogbo òlú kọ́mọ mójútó wọ́n sì ń gba owó àwọn kan sì ń gbowó ojoojúmọ́ wọ́n èyí ti mẹ́wàá wọ́n èyí tó gún wọ́n èyí ti ọgbọ̀n nínú ọwá fún wọn ọmọ sí táyé ọmọ tó wọ kọ́fíìsì ìwé ẹ̀rọ kọ́mọ rìn káàkiri kó mọ ibi tí bàjẹ́ bá wà kó lè mórí bọ́lá lè fìyà mọ́ kátó wá pé mr governor mr president kọ́ wá fún wọn ọmọ sí wọn ọmọ gbàgbẹ́ yóò ti ròyìn wájú ọlọ́run o so àpè àfọmọdé àdìgbò ń gbà bẹ wọn tá à ń sọ ní pé kò ṣeé sọ ìtọ́wà ìtọ́wà pípẹ́ tí tí àwọn èèyàn bójú rí lójoojúmọ́ tí wọ́n ń jẹ́yà rẹ̀ ní sàn lára wọn ní sàn lára dráìvà káàkiri. sọ ẹ bá wọ pé ó ti àkóso ó ti láwọn ìṣẹ́ ti máa gbà jó sẹ́ńtì lájú táwọn olówó àti ìlọ́bẹ̀ yẹn ìgbà wọn fẹ́ pé eh, bọ́ọ̀sì bí ọ̀bá lónìí ń wọ̀ bọ́ọ̀sì kọ̀mọ́tíà lọ́pọ̀lọpọ̀ wọn wọ ibẹ̀ ní wọn dúró sí wọn ti mọ̀ gbà. náà ni wọn bí àwọn tí táwọn olówó kọ́ létí wọn ní dúró bẹ̀ fún wọn fáwọn olówó. kọ́lọ́ dàkùn kọ́ bá ká gbó bàjẹ́ yẹn kú ọlọ́ọ̀bá àdìsọ láǹtọ́ fún àwọn suratul Baqara wọ́n ra èsì ọlọ́ọ̀ni wala ta'kulu amwalakum bainakum bil batil wa tudillu biha ila al-hukam lita'kulu fariqan min amwalin nas bil ithmi wa antum ta'lamun. wala ta'kulu amwalakum bainakum bil batil fún yín owó tọ́lọ́ ń kó fún yín ẹ má lọ́nà tí ọba dáa ẹ̀mọ́jọ jẹ́ tó bẹ́ẹ̀ lẹ́yìn tí máa jẹ dúkìá ní ọlọ́ọ̀bà lẹ́kẹ́ ọlákọ̀ọ́fẹ́ ọ̀là àtàkùrú àmúwá àlàkùn bẹ́ẹ̀ náà kò ń bẹ́ẹ̀ bọ́ ọ̀fẹ́lẹ̀ dúkìá ní tọ́lọ́wọ́ bá ṣe fún yín ẹ ó máa jẹ lọ́nà àbàjẹ́ ọlọ́wọ́ba ọ̀fẹ́ ọ̀nà tí ọba ṣe yà mú ọ̀túndínlù bí i ìlànà tó kààlù kẹtù wa máa fi ti àtẹ̀gùn lọ́sọ́dọ̀ adájọ́ nítorí gbogbo olówó lọ́ọ́ ọlọ́ọ̀bá fàájì ọ̀nà wẹ́lẹ̀ lórí àtúwòrí wà lọ́nà tí ẹ bá ń bọ́ ọjà sílẹ̀ bí ẹ bá ń bọ́ ọjà sí kan wọ́n fúnra ara rẹ̀ jókòó kó o dárò inú ara rẹ̀ kódà bọ́ bá ń gbọ́ táwọn kan tí ẹ kalẹ̀ fún ọ látòjúwe tẹ́kọ̀ àwọn ní bá kan táwọn fún tí wọ́n bí ẹ ti ń rojọ́ gbìyànjú kọ́ ọ lọ gbọ́ bá kan àwọn mí náà tọba dé làtà yìí eh, tó ló ṣe ṣe ṣe kọjá tí owó lẹ́dì sí mẹ́ta ọ̀sánwó ń tòótọ́ àpọ̀ ọ̀sánwó ṣùgbọ́n tètè ráì pọ̀sùn tó nílẹ̀ ní ẹ̀yàn lọ́sánwó fún. tọ́ba jẹ́ fáwọn ní kílèmù fáwọn ní gbọ́ ẹjọ́ wọn àwọn ìṣẹ́ láwọn kílèmù fáwọn náà ní tíráì láti lọ gbọ́ ẹjọ́ tí wọ́n náà kí làwọn náà sọ kọ̀ wá dárúnú ara rẹ̀ tọ́ba jẹ́ pé lọ́dọ̀ ara rẹ̀ àwọn tó ọ̀sánwó fún ní ẹ̀ nílẹ̀ tètè wá bẹ̀ wọ́n kọ̀ wọ́n á fún wọn ní owó tọ́nà wọn bá sì ṣe promise wọn. ọlọ́run ọjọ́ di fún wọn láì bìí àná nǹkan ẹrù lágbàtàbàtà lọ́gbà lọ́dọ̀ ọlọ́run láì bìí àná ẹ̀sán rẹ̀. oṣù sẹ́fù láì fara rẹ̀ sẹ́fù wà lọ sí ọkọ̀ fìtínà kò sí iye tí ìyẹ̀ra lẹ̀ tó lùsù kò sí iye tó ọ̀ra lẹ̀ tó lùsù tí ẹ bá ń talẹ̀ ní one hundred thousand tí wọ́n ti san one million ó lùsù ó torí bí ilẹ̀ ń bọ̀ bá ti ń fẹ́ mẹ́ yọ pápá appreciate dé one million yẹn tí ó dùn one million lọ́jọ́ wájú tó bá ti sàǹfààní tó bá ti sẹ̀ yẹn bá wà strategic sí àǹfààní tó ọ̀fẹ́ ṣe ń jẹ́ tó bá ti ṣe ó ti tán rírà lẹ̀ fake information fake information ti gbé ọ̀rá lẹ̀ dẹ́sí gbọ́ bí dáadáa o ó ní tí mo rí o tó lọ ọ̀rá lẹ̀ ọ̀rá lẹ̀ fake information wọ́n kàn dún ọ̀dọ́

landlord à ń dúnra wa lọ́wọ́ à ń dúnra wa nù ní landlord meeting àwọn ní landlord à ń dúnra wa nù ní ọlọ́ọ̀ni landlord gbogbo nǹkan ṣùgbọ́n sanwó ẹgbẹ́ rí tèmi ṣe kẹ́ má bí sọ́ọ̀bù mi ẹ má bí sọ́ọ̀bù àwọn ọjọ́ wájú bẹ́ẹ̀ lọ́wọ́ mi níta sanwó fún nìyẹn <laughs> níta sanwó fún nìyẹn síbi tó ọba rà tó bá dín kòtò lọ́mọ ìpẹ́ kí ní tó fi kí níbẹ̀ kọ́ wá òbọ̀yá tó tọ́ lọ́ra rẹ̀ rẹ̀ ibi bára ọ̀rẹ́ pé bàbá òwò báyìí áà bẹ́ẹ̀ yẹn kọ́ kókó àwọn síbẹ̀ yóò gbé mẹ́ta yányá ni kókó àwọn sí twenty five stories bèrè tẹ́ ẹ̀ bá kọ́ báyìí ní yọrí ìta níbi tó ń kọ́ máa ń pe àwọn kọ̀wá ọ̀bá yàtọ̀ ìtọ́jú ra ilẹ̀ ẹ̀rọ rẹ̀ kò wòye tọ́nà gbọ́ra lè ní gbọ́ra ní one billion àti ìgbọ́rí o mọ̀gájẹ̀ ìlú ìlẹ̀tẹ̀ ọ̀rà ní one billion ńgbọ́ bá ra ọmọ one billion ní ẹ̀ka sí bí billion tí wá ra ní àbí ẹgbẹ́ ń tètè ní níbi tí mo so kálukú ọmọ fún kọ́mọ fún rò kọ́mọ dánú rò bó ṣe tàǹkà wọn pa fún ọ tún dánú ara rẹ rò tún gbọ́ tó sì tún gbọ́ sí ilé ọ̀tún tún gbọ́ gbogbo ẹ̀ kó tún wá jókòó tara rẹ kí n tó mọ̀ tó yóò bá wọn a máa tún yẹn ní ọmọ àlè kí èyí sọmọ àlè ọ̀nà dín mo dánú ara mi rò ní ọmọ àlè wọn máa yí ojú ẹ̀wọ̀ oko àti kí ló bá ti ń bí Yorùbá ọ̀sẹ̀ ní wọlé kó lọ́wọ́ yẹn. túmọ̀ <laughs> ẹ̀rí máa ń pàtàkì fún ọgbà ọmọ àlè ní kódà ẹ̀sìn ẹ̀ńdílé lọ́sọ̀ pé ọmọ àlè ní. tẹ̀gẹ́ ìdìsí ìyẹn wà tún lórí òwúrọ̀ àgbòdo tó kéde pé jàǹdẹ́ láàrin nígbà tó fi sọ. <laughs> kéde pé bàbá rẹ̀ àìmọ́mọ́ rẹ̀ bí fáyé mo tí ló bá ti ń bí yorùbá ọmọ àlè ní ẹ pé yàn bí ẹ bá yìí ti ti wà ọmọ àlè náà pé yàn ló bá jẹ́ pọ́jọ bàbá rẹ̀ gbogbo àwọn ọmọ wọn ní àwọn ní ti dá wàhálà wọn ti dá sílẹ̀ rẹ̀ lọ́rẹ́pẹtẹ tí ò lè sádá tí ò lè dá inú ara rẹ̀ lọ. ọlọ́ni wà látàkùlù àmùwá làkùn bẹ́yìnàkùn bèlèbọ́ sílẹ̀ wà tó dé lóbìyà ìlànà òkà. ẹ má jẹ dúkìá yín láàrin ara yín lọ́nà ìbàjẹ́ kọ́ ajẹ́pẹ́ ẹ̀sùn wa máa mú owó tẹ ní ẹ lọ́nà bí àti àbẹ̀tẹ́lẹ̀ fún àwọn tó ń ṣe ìdájọ́ níta kúlú parí ikọ̀ mi amú alẹ́ náà dèrò èdè kẹjọ lè bá a gbé yín kẹwa máa jẹ dúkìá àwọn èèyàn kan pẹ̀lú ẹ̀ṣẹ̀ lọ́nà tí ọgbà dá wa ń tó ń ta alámú tó jẹ́ pé náà mọ̀ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún sáàtù yẹ̀wò nítorí ìjọba àsìkò òun náà ní àbòsí rẹpẹtẹ táwọn bọ̀dá wá di òṣèlú àwọn àtiwájú òṣèlú tí wọ́n máa ṣe tọ́jẹ́ pé owó òòlù kíkó jẹ ní kọ́ńtàkì tí wọ́n bá gbé jáde báyìí ó ti ní ebi wọn gbà lọ́wọ́ kọ̀ǹtàtọ̀ lára owó yẹn àdúgbò wọn tó gbóhùn náà jáde tó wọ́n ti kọ́ sàn yóò fi rí yóò fi tẹ́ kiri ìgbà wo láti rí ìdá ó ń balù jẹ́ ọlọ́ọ̀bà àlìkíá ọlọ́ọ̀bà àlìkíá láyé ó bèèrè ọwọ́ nílá àlìkíá mọ̀ lórí àwọn nǹkan wọ̀nyí. aráàlú ti burú tí ẹ bá ti fi pilẹ̀ ìgbésí ayé ẹ̀ yọkùn máa fẹ̀ ní yọkùn máa fẹ̀ ọwọ́ arúgbó lọ fẹ́ràn rẹ̀ pẹ̀lú àwọn akáwọn afá àjọ fún wọn ló ń ṣàdúrà ní àwọn abá lọ́mọ ẹ̀dùn ìyá àwọn ìdá àjẹ́ náà kóró ni tí ọdẹ àjẹ́ náà ti wọlé ìwọlé ìwọlé àjẹ́ náà lẹ̀ nígbà bá ti kí àwọn afáàlọ́ ń lórí fún ọlọ́jẹ́ lọ́ba àwọn ọ̀dẹ́láwọ̀ ìwọ̀n àtìsọ ìgbé alábòsí àmọ́ lówó alábòsí àmọ́ lọ́lá alábòsí àmọ́ láyà alábòsí àtìmọ́ bímọ ṣùgbọ́n àtìwọ̀tán alábòsí ìtọ́mọ ní ìlú dára àtìwọ̀tán bọ̀ gbèsè ayẹyẹ fẹrẹ bí ọmọ lórí rẹ yọmọ lórí àwọn ọmọ rẹ yọmọ gbé àhà ọ̀tílíkà wúyú tó ń ká wúyà sáàrùn bímọ ọ̀la mú. sẹ́ni náà kọ́ ìdílé rẹ̀ kọ́ ni tí ó wá di kòròkó kòròkó èèyàn kan kò ní bí bẹ́ẹ̀ àti èèyàn wà ń bẹ̀ tí wọ́n kọ́wé ti kọ́jú èèyàn lásán. àti ìmọ̀ àwọn olàmọ́ ìṣó àwọn àfáàbù tí wọ́n mọ̀ sí ìrànlọ́wọ́ fún àwọn tí wọ́n mọ̀ ní abẹ́rẹ́ bòsùn àpè àwọn ti dáadáa tó lóṣèlú o agbára ń bẹ lọ́wọ́ wọn ìlú wa ń bẹ lọ́wọ́ wọn ọ̀rọ̀ wa ń bẹ lọ́wọ́ wọn àpè àwọn tó mọ wọn ṣùgbọ́n ká fún wọn lọ́nà tó gbàdá táwọn advice wọn lórí dáadáa tí ìlú òtún fi dáa sí tí wọn ò fi ní sábòsí tí wọn bá ti sábòsí ibi tí wọn bá ń sábòsí tí káwọn ọmọ fún wọn lọ lórí ẹ ètí ọ̀la bòsí mú ni káwọn fún wọn lọ lórí ẹ òtún wọn ìpínlẹ̀ wa ti kókó oúnjẹ káwa ta kété rárá o àwọn àfáàṣẹ ẹjẹ́ ìlàmọ́ òsùn náà wọ́n mọ̀ pé wọ́n ta'awanu ala al-birri wat-taqwa wa la ta'awanu ala al-ithmi wal-'udwan nítọ́ba jẹ́ dáadáa kájọ kúnra wa lórí ẹ̀ nítọ́ba gbúdù sí káfún lọ́wọ́ lórí ẹ̀ káfún mọ́ràn lọ́dà kábà ṣiṣẹ́ iṣẹ́ gidi iṣẹ́ òtọ́ olóṣèlú mi gan tọ́ba ti rí pé àwọn àfáà àwọn àfáà mọ́tàlá wọ́n yẹ pé àwọn ní súnmọ́ ní àdváìsì ẹ̀ lọ́nà tó bàjá oúnjẹ ó ṣe dáadáa kọjá ní ẹ̀dẹ̀ lóru torí pé òkun lékun ó ní ọmọ mọ́nú nígbà tó bá kan àfẹ́ ilé tó ní yọ̀ ẹ́ fẹ́rẹ́ǹtì iye tá a ti lè jọ ṣe èyí o ilé ọ̀bà tó lọ́mù ọba tó ráyà fáàkì òjì onáàtọ̀ di tẹ́ǹpẹ̀ ó tó àbá àfẹ́ta odori àbá mẹ́wàá odori ogun ìkẹ̀kẹ́ náà wọ́n sọ ah ẹ̀rọ ọlọ́ọ̀bọ̀ náà ẹ̀wọ̀n táwọn afá àti àǹtọ̀ gbogbo àyè yíyọ bí àwọn àǹtọ̀ òun kan lọ. ṣùgbọ́n nígbà bá ti rẹ́yìn gan àtọ̀tọ̀ ẹ̀ nígbà tó lè yí ọmọ owó. nígbà bá ta tètè dì báyìí bí nǹkan kan ti ọba jẹ́ ra bí ọba bá ta jẹ́ àwọn sítáńdà ah, àtọ̀tún náà ẹgbẹ̀lẹ́ tálàjà rẹ̀ wá ìjẹ́ mẹ́ta. <laughs> ẹ so àwọn ẹni ọlọ́run tí wọ́n bá tún mọ́ àwọn olóṣèlú àwọn tí wọ́n sì jọba kò sí wọ́n bẹ̀ lọ tí wọ́n dúró lórí dáadáa àti pípọ́ ìdá kan wà nù sẹ̀rí àtẹnusọ pé tèmọ́lù àkàfẹ́ dọ̀rọ̀ rẹ̀ tèmọ́lù àkàfẹ́ dọ̀rọ̀ rẹ̀ gbà bù sí bàbá tó méjì ìkan gbọ́dọ̀ dúra wọn lọ ìtọ́ba fúyẹ́ ìyọ̀ fara fún ọ mùsùlùmí ọbẹ̀ tẹ̀lẹ̀ ìkan ní ọ̀gbọ̀dọ̀ mọ́sẹ̀lẹ̀ kíláàsì ni kẹwàá faramọ́ ìtọ́lẹ́sì kọ́sẹ̀lẹ̀ kí ètò lè jù fún òfin lọ ọ̀bẹ̀ta. ńgbà tí kòkòrò bá wọ ẹsẹ̀ èèyàn tí ń jẹ́ bọ̀ tó ti débi ojúgun tí wọ́n wáyé pé gbogbo ògùn tó ń lò yìí ọmọ títẹ̀ tí káwọn fẹ́ẹ̀ kan gé ibi orúnkún ìkáwọn bẹ́ẹ̀ kan wọ̀nyí pé ibi tí ò sí ìgbé yìí kò ní ẹsẹ̀ mọ́ ṣùgbọ́n orúnkún bẹ́ẹ̀ ká lọ pláṣà rẹ̀ ká lọ ojú òde mọ́ tí ọ̀bẹ ká ju kọ́mọ tó ràn dé orúnkún kó tó wá gbọ́ mi tán. ṣòṣèré ọ̀sọ̀ pé ìmọ̀lẹ́dọ̀ akápẹ́ ìdọ̀là rẹ̀ nínú kó fílẹ̀ kọ́mọ náà bọ̀ ó fi dé ogbó tán àtàrà yòókù àbẹ́ kọ́kọ́ ọ̀fẹ́ kan dé ń bì kò sí kankan tó kó débi kan tí gíláàrí dìbì bẹ́ẹ̀ làbọ̀ gbé lọ́dọ̀ àkàtì dọ̀rọ̀ rẹ̀ nìyí. ọ̀nà àbáyọ lórí kó lè ṣe lórí gẹ́gẹ́ la sọ yìí pé tọ́ba di pé ìgbékọ̀ ọ̀kọ́láyà kò tí ì wọ̀pọ̀ mọ́ wọ́n lè ṣera wọn léṣe wọ́n lè fẹ́ra wọn lè mọ̀. títúkọ̀ àwọn aburú ni ìwàkọ̀ wọn aburú ni làwọn àwòfẹ́ tẹ́ bá fẹ̀ kan túkàdé wọn ara wọn lè mọ̀ aburú jẹ́ má tẹ̀pẹ́rẹ́ ju tí wọ́n wà pọ̀ fún ara wọn lé mọ̀ lọ. Dáàbòbò kódà kọ́kọ́ ọba fẹ́ kọ́ obìnrin obìnrin lẹ́tọ̀ àti lọ́sọ́kọ̀ òkúkọ́ tó kúrò náà sí separation tí ó ń jẹ́ tọ́lá ẹgbẹ́ first school mẹ́ta tí wọ́n lè dúpọ̀ àbí ní ìdílé mú wọ́n lè lọ pẹ̀lú àlàáfíà. Sọ bẹ́ẹ̀ náà ni ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ ń bá jẹ oníbàjẹ́ oníbàjẹ́ ò lè wà kọ́mọ̀nì níbi tí yóò tún mọ̀ràn sí dáadáa sí ṣètọ́n lásán yẹn sódà kàkà ọwọ́ kàdó ibi ló máa ń ṣe dáadáa tí òun gbẹ láti mọ̀ fúnra wa lọ́wọ́ pẹ̀lú ayé ọlọ́run tó wọ́n tàrà wọnú alẹ́lẹ́ bẹ́ẹ̀ wọ́n tẹ́kọ̀wá ẹ máa fúnra yín lọ lórí dáadáa àti bẹ́ẹ̀ ọlọ́run aláàtàrà wọnú alẹ́lẹ́ ìwọ̀n ẹ̀rọ tó wà tó bá jẹ́ ìbàjẹ́ àti ìrẹ́jẹ àti kọjá àlà ẹ máa fúnra yín lọ lórí ẹ̀ sọ́ọ̀tù máìdà àyàkejì. ẹlẹ́ẹ̀kẹfà sáàpù mẹ́nubà oná ní gáfúl àrọ́ọ́dí wà ní tálàkà mímọ jẹ mímọ mímọ mímọ jálẹ̀gbà lọ́dọ̀ àwọn yẹn àtàwọn dúkìá mi kì í ní àti kàdíwájú náà ìpè ànúbọ̀ sallallahu alaihi wasallam ó ní ẹ ń bá dá ilẹ̀ kan gbà tó mọ bí orí ìka ṣubú ìṣe ọkàn wọn ò wù láti orí ibi tó dúró sí dé ilẹ̀ keje wọn ó sì jí òbí ẹrù níjọ́ ìlànà ìdí àwọn ìfèsì bí ọ̀wá ti wà lọ́ọ̀ nìkan lọ́mọ̀ tó ká gbọ́n ẹ̀lẹ́mọ̀ pé ah, àwọn tí wọ́n máa ń dálé olólẹ́gbà ilé ilé ìdójú tó kú kó tó wá di pé ọ̀wá tẹ̀ lọ jẹ yá fún wọn ẹ̀fọ́ lọ́wọ́ nínú náà jáde náà. ọlọ́run dákun gbogbo tí jẹ́ ojú kòkò tí ó ti wá lọ bí tí ọ̀dà ọlọ́run dákun fún wa ń kó nǹkan bá ti ṣe ọlọ́pọ̀ sàmójútó ẹ̀ fún wa ọ̀hún ọlọ́run ti tóbi ọlọ́run ọlọ́run rẹ̀ òbẹ̀ láti ṣe insha Allah. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسجل ألسنتنا واسلل الفخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا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 ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí èèyàn máa gba owó lórí pé èèyàn fẹ́ jẹ́rìí ní kọ́ gẹ́gẹ́ bí àwọn adájọ́ àwọn àwọn lọ́ọ̀yà bó ṣe máa ń gbowó tó rí èrí làwọn náà ń ṣe. lọ́ọ̀yà lọ jẹ́rìí sọ́ọ̀tù lọ́ọ̀yà lọ rojọ́ ìlú wọ́n lọ gbé ọ̀rọ̀ kalẹ̀ adájọ́ lè ọ̀dà sáàbì kó lè ran alájọ́ lọ́wọ́ láti ọ̀dà sáàbì kéèkì ó sì máa tí ọjọ́ ẹsẹ̀ ọgbọ́n láti pé ó ṣe kí ọ̀rọ̀ kéèyàn gbọ́rọ̀ kalẹ̀ tó fi darí èyí tó bọ́yá ọ̀lọ́ ọ̀sẹ̀ rẹ̀ kò tó bá dúdú kó lọ ọ̀sẹ̀ rẹ̀ ọ̀sán ní kéèsì wọn kò ní dúdú lọ́ọ̀yà báyìí. ṣíwájú ẹ̀sẹ̀ kílẹ̀ ọmọ gbowó lórí kan lọ́ọ̀yà lè gba owó lórí pé ọlọ́bàyà kò sẹ́ǹtì kéèsì olùlọ́kọ̀ àtúnlẹ̀ iṣẹ́ tiẹ̀ tọ́jú amòfin sọdọ iṣẹ́ rẹ̀ yẹn yóò gbogbo òfin tó sọ̀pọ̀ tẹ̀ àti bó ṣe lè pèsèǹtì ara rẹ̀ oníṣẹ́ tí ó ṣe níbẹ̀ sọ lè gbowó lórí ẹ̀. ọ̀nà ọ̀dẹ̀ tí àwọn míì bẹ̀rẹ̀ pé ìjọba wà jẹ́nẹ́rà ń lè gbowó lórí ẹ̀ wọ́n tẹ̀ lọ sí nítorí kan lọ àbí sọ